يا طالب العلم قم لا تنم فإن قال رسول الله صلى الله عليه وسلم يبعث الشيطان سراياه يبعث الشيطان سراياه فيفتنون الناس وأعظم وأعظم درجة عنده وأعظم منزلة عنده أعظمهم فتنة فأعظمهم منزلة عنده فأعظمهم فتنة أنا بس كان أنا بس حديثي بحديثي الشيطان إبليس أنا قيمتي أنا قشرا بأبوه wọn kò sọ ọ́n bí máa tẹ̀lé ìlànà rẹ̀ ó sì sọ ọ́n bí aburú àwọn gbogbo òṣèlú àti èṣù àdìgbàmú gbogbo ọdún tọ́dà gbogbo aburú ara wa náà àti gbogbo òṣèlú àdìgbà wa náà. ànábì sọ pé àṣetán ànábì sọ lọ́wọ́ lọ́wọ́ sọ wọ́n sọ pé àṣetán nígbà ìbílẹ̀ ẹ̀mí àtẹ̀mí bí mi. ẹ máa pa sàrà ọ̀rẹ́ àwọn ọmọ ogun ayé ìdùnnú bá àwọn ọmọ ogun ẹ̀yẹ́ náà ká yóò nà ọsẹ káàkiri yóò nà ọsẹ káàkiri yẹ fún akáàkiri. pàtàkì yóò nà mí náà wọn máa fìtí náà rẹ wọn máa náà àwọn ọmọ ogun yìí wọn máa àwọn èèyàn wọn máa àwọn fìtínà wọn. fún fìtínà pẹ̀lú owó wọn kò wọ́n sí lọ́wọ́ ìṣọ́jà ọmọ ogun inú wọn bẹ́ẹ̀ tẹ́lọ̀ lọ́ba jákòó sí lọ́wọ́ ọ̀yá náà ó rí padà ó sì kí padà kó tó dídá tó ń tọ́ wọn lù ó rí tí ó bá rí tí wọ́n tọ́ ń pọ̀ gbádùn sọ pé rí ọ sọ pé wọn dídá kó sí òtí ẹ̀mí dídá kó sí sọ pé kíní kan sọ pé kíní kan bí ó sì máa ìyá lọ́sọ̀dẹ̀ ẹ̀dọ̀ nínú àwọn ọmọ yìí ọmọ ẹ̀ lọ́sọ̀dẹ̀ ẹ̀dọ̀ nínú ẹlòmíràn ti sínú àwọn ẹ̀kọ́ dá

wọ́n kọ̀ọ̀kan láwọn ará báyìí kàkiri bó ṣe lẹ́bà tó bó ṣe orí ẹ̀ tó yẹ lẹ́kàn àpò ọ̀gbẹ náà lẹ́kàn àpò gba ẹ̀rọ ọ̀gbẹ láàrẹ̀ ọ̀yá máa jáde síta láì mú bẹ́ẹ̀lẹ̀ láì mú bẹ́ẹ̀lẹ̀ láì mú bẹ́ẹ̀lẹ̀ láì lọ hijab èṣù ni ẹ̀rọ inú sẹ́kà ọmọbìnrin ṣe ni wọ́n á lọ tí ọmọ tí obìnrin bẹ́ẹ̀ tí ọmọ tí ọkùnrin bẹ́ẹ̀ lórí ṣekúṣe jáde síta lẹ́yìn tí ọwọ́ ṣẹlẹ̀ lẹ́yìn tí ọwọ́ ṣẹlẹ̀ lẹ́yìn tí ẹgbẹ́ jáde síta lẹ́yìn tí wíwọ ṣẹlẹ̀ dàbí ẹni tí ọwọ́ ṣọ aṣọ tó ti wọ̀ yìí yóò ti àti kìjú àti ẹsẹ̀ pé wọ́n sẹ̀ nígbà tí tó tó wọ́n ẹ̀ka bí eighty something àwọn ẹgbẹ́ eighteen bí bí tó wọ́n sẹ̀ ní ìkàgbà lọ́rọ̀ tó sẹ̀sẹ̀ ẹgbẹ̀rún ọdún sẹ̀sẹ̀ ah, rárá o aya aṣọ tó fẹ́ náà aṣọ tó máa transparent nìkan wọ̀ aṣọ tó jẹ́ pọ́ńfọ̀ nìkan wọ̀ èyí sọ àtọ́ obìnrin nìkan ní àmọ̀ sọ́bẹ̀ wọ́n máa fi kí ní àwọn ìyá mi náà wọ́n pe ìmúra ìyá mi gan-an ọyọ ìdíje ti nínú ọmọ rẹ̀ gan-an obìnrin. ọyá ẹ̀ṣọ́ sọ pé láṣọ rẹ̀ láyà láàyà aṣọ rẹ̀ láṣọ rẹ̀ láàlá lọ́kàn àyà tí ó fi ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ tí ń bẹ lára yìí ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí nǹkan lọ ọ̀yá yìí bó ṣe ṣe máa ṣe àwọn ọmọ ogun ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ káàkiri ah, àwọn anígbẹ̀yìn kankan lóhùn èèyàn mẹ́ta ló pẹ̀ lónìí àbí èèyàn mẹ́ta ló pẹ̀ lánàá márùn ló pẹ̀ lónìí báyìí méjì ní ìpọ̀lọ̀ ẹ̀kọ́ dẹ́ nǹkan lóhùn ògbúsẹ̀ nǹkan ìgbọ́kà sí náà ní ẹ̀kánà náà pọ̀ṣọ́ alẹ́ ìlànà méjì máa ń dé sọ́dọ̀ wájú máa ṣe ẹ̀kánà máa bẹ̀rẹ̀ bàbá ti ṣẹ̀kán kò sí àkà ikú kaníta kẹsìkìní kẹsìkìní bẹ́ẹ̀ nìkan bá rí ọmọ tọ́tọ́ táṣìlẹ̀ ẹni pọ̀tọ̀ wọn kó ti bá kẹ̀kẹ́ kó ti kúrọ́ mọ́ gbogbo ẹgbẹ́ ṣọ́ máa ṣe kíní káàkiri sọ̀hánà lára rẹ̀ èsù àwọn ọmọkùnrin rẹ àmọ́ iṣẹ́ lára wọn lè mìíràn pẹ̀lú ẹ̀gàn ètò ajẹ́ ó sì àgbà fún ládájá àmọ́ ìjọba lọ́jọ́ eré ládájá ètò kejì òsì kí ló ti wá jàre gbogbo tó bá mọ̀ dá kú dábúrú nípa ẹni kan máa sọ kọ́dà ń tọ́ àmà rárá bú kún tọ́ àmà kan rẹ lórí ìlànà ní jẹ́bẹ̀ pẹ́ẹ́pẹ́tọ̀ á sí dáadáa tẹ́nìkan kan ṣe tẹ́nìkan ṣe tó tọ́ àmà rí àbá ìdá kọ́dà kìí sá ìdá nìkan ní ìbàjẹ́ ni iṣẹ́ ìsìn aráṣẹ́ àwọn ọmọ ogun ẹ̀ tọ́ pátá tó ránṣẹ́ kàkiri aráṣẹ́ àwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n kàkiri yẹn wọ́n máa fìtínà ara èèyàn ní gbogbo ọ̀nà táyọ̀ tó ń ṣe tọ́lọ́wọ́ bá ẹgbẹ́ àná máa fìtínà tó lè ṣe ọlọ́wọ́ bá sùnfàmì tó rà tọ́lọ́ tó ti ṣe lérí pé nígbà tọ́lọ́ ti sọ pé ẹni àmì ní wọ́n máa ṣe àwọn ẹ̀rọ ọlọ́ọ̀bá lọ́nà àwọn ẹ̀rọ tó ṣe ẹ̀rọ ọlọ́ọ̀bá lọ́nà pé aláwọ̀bọ̀ sì ń jẹ́ ìpínlẹ̀ ẹni tí ọ̀pọ̀lọpọ̀ tí ó máa ṣe náà àwọn tí wọ́n ti máa ṣe tó sì mọ̀ pé mẹ́rin àbálọ́ lẹ́kẹ̀ẹ́ arábá náà sọ pé á iná ìdádí ẹlẹ́sà láti alẹ́ mi sọ̀tọ̀ ẹ̀là mẹ́rin bàbá kanínà lọ́ọ̀bì. alábá náà bẹ̀rẹ̀ sí pé á sọ̀rí àwọn tọ́jọ́ tó wọ́n tọ́jọ́ rò ẹ̀rọ tó jẹ́ rò ọ̀rọ̀ lè lágbára lórí wọn yóò ṣe kò sí lóṣèlú tó kù kò sí bó ṣe lágbà tó wọ́n lè lágbà lórí wọn kò sí bó ṣe tó àbáwọn àbáwọn àtúnṣọ àtọ́bá tẹ̀lé àwọn ọmọ èèyàn àwọn tẹ́ pé ayé ní kátà gbọ́dọ̀ tó lè jẹ́ ayé tó rábí ọ̀pá tọ́bá ọ̀bá tọ́ta kò sí máa nípa máa sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú àbùkátà àwọn nìkan ni wọ́n máa rí náà jẹ́ tiẹ̀ الذين إذا مسهم طائفة من الشيطان تذكروا فإذا هم منبصرون àwọn yẹn àwọn tó yẹ pé tí nǹkan bá kàn án látara ṣe látara èṣù kò sí fẹ́ wọ́n fẹ́ gbá àwọn ọlọ́fẹ́ sọ̀rọ̀ rárá ọ̀hún tọ́lá kàrò ọ̀hún tí ọlọ́fẹ́ rárá o á kò tọ́ka ò sílé wọ́n fẹ́ obìnrin tí èsì ẹ̀tọ́ tí èsì ẹ̀tọ́ tiẹ̀ kò ní wò yóò kájú ó bẹ̀rẹ̀ wọn ká wọn bá sọ̀rọ̀ kátàkà ojú àbùkátà náà ló gbọ́rọ̀ rẹ̀ yóò sì rẹ́jú láì nítorí wà ní kọlọ̀ ṣe fọ́bìnrin yóò ṣe tó ìtọ́lá ọ̀bà látara tó ìyàwó rẹ̀ àti tó àwọn ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n bá ìjọ pé ibi tẹ́ pé ọ̀nà ló fún kan fún ara rẹ̀ tó fi ta àtọ́lù tọ́lá tó bí ẹ̀kan wọn rẹ̀ kò ní lékè sóòtì òpin àwọn òye àwọn àṣìkí ní ìlọ́fẹ̀ kò sọ́fẹ̀ bá kò sọ́fẹ̀ bá ara bẹ́ẹ̀ náà lóbìnrin náà ẹni tó bá fẹ́ lọ kùmọ̀ bá bùkátà bùkátà owó bùkátà nǹkan tẹ́ pé ẹ̀ tọ́lọ́sọdé tọ́lọ́sọdé pẹ̀lú ní ẹ̀mí rẹ̀ tí ọmọ pẹ̀lú ju tó fi lọ́kùlọ̀ lọ tọ́lọ́kàrù àwọn tọ́lọ́ sọ fún àwọn pé á tọ́lọ́ wọn rántí ọlọ́run bá ibò ní ọ̀nà òun náà tọ́lọ́kàrù wọn náà rántí ọlọ́run pé á ọmọ bá kàlẹ́ ọ̀tọ̀ tuntun rárá rárá o padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pa àwọn ọmọ mi sì kù sí wọn ní sira kí ló dé náà rí wọn lè tún àṣẹ obìnrin ẹni ọlọ́run ló ń pè àṣẹ ẹ̀ṣù ní irú obìnrin bẹ́ẹ̀ tí ó sì ní kápá lórí mi tí ó ní kápá lórí mi. ẹ àmọ́ rántí gẹ́gẹ́ bí náà wọ́n táwọn lábára pé tọ́jú ìhà ọmọláàbí bèrè ẹbí àmọ́ pa lọ́dà pa bisàbíyá ìhà òní fi ìjọmọláàbí ẹ̀ jẹun òní tàbí jẹun òní tàbí jẹun òní fi kí wọ́n bá ṣe tó ṣe wọ́n jẹ́ kí wọ́n bá lásìkò gan ni àbí kọ́ má tó bẹ̀ gan ni wọ́n fọwọ́ pa aláìkan sọ ẹgbẹ́ rárá bí kí wọ́n fọwọ́ pa aláyẹ báyìí dá ọ̀tọ̀ ẹgbẹ́ gbàdúrà bí kí wọ́n fọwọ́ pa aláìkan tó kọ́ lọ́pọ̀ sọ̀rọ̀ àmì sọ̀nù so irú àwọn bẹ́ẹ̀ ìṣòro gbàgbà lórí ó ṣe tó lẹ́nu kò sí bó wọ́n ṣe pọ̀ tó ọlọ́run là wọn bẹ́ẹ̀ èṣù àtàwọn ọmọ rẹ̀ kò lè fi tínà wọn. bó ṣe tọrọ yìí wọn ní sọ̀rọ̀ ẹ̀rí pé màá sábàrà yìí pọ̀ wọ́n màá sáfún ẹ̀kọ́ ìlara gbogbo tó bá ṣàjẹ́ kékeré kan tó bá da kékeré orúkọ ọ̀sẹ̀ kan sàmà gbọ́ ká má dé nǹkan lèmi ọlọ́run là wọn bẹ́ẹ̀. lágbàdá kò sẹ́ni tí ó ga àyíkọ́jẹ́ ní àbíkọ́jẹ́ lórí ta àwọn ẹni tí àbájẹ́ lórí ta àwọn á pèsè bí ọlọ́run àgbà kan ọlọ́run làwọn àgbà lórí tẹ̀ ṣùgbọ́n àwọn iṣẹ́ èṣù àwọn iṣẹ́ tá nínú àwọn iṣẹ́ èṣù àti àwọn àtàwọn àti ọlọ́run ọmọ àwọn ọmọ rẹ̀ pé ọmọ ogun ẹgbẹ́ ká mọ̀ ṣe láàrin ọ̀rẹ́ ẹ̀mí ẹ̀. bẹ́ẹ̀ náà ni ti irọ́ pípa nínú àwọn ọ̀sẹ̀ táwọn ọkùnrin máa ń ṣe wọn àti tí màrin ẹ parọ́ parọ́ à ògúnfẹ́ nìkan kan tó lè mà lẹ́yìn ọ̀nà à lọ́wọ́ parọ́ báyìí kó o ti máa wá wọn bá ti parọ́ kan ìrọ́tọ̀ pàyè kó o ti máa wá ninety nine lọ lórí dìbẹ́ǹdì lọ oṣù náà máa ń kọ lóríṣiríṣi lónà kọ lóríṣiríṣi lónà kọ lóríṣiríṣi ó gbé ọ̀pọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lẹ́ ẹ̀ṣẹ̀ láti dúró náà wọ́n dà gbé sára tẹ́ bá irọ́ náà ni ó tọ́jú mọ̀ pé ilé ẹ̀jọ́ sọ ọ̀ ní ṣe ó sì mà bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ń gbọ́ kẹ́mi ó sì mà ní ṣe náà ni tá àwọn ọ̀pọ̀lọpọ̀ tí kìí sọ sọlọ́sọ̀rọ̀ nìkan bẹ́ẹ̀ gbogbo wa náà ẹnu ẹ̀bá náà ọ̀hún ṣe ẹ̀wọ̀n ṣe kan fún fẹ́lòmí tó sì lágbà ní ṣe pílẹ̀ lágbà sí ní ṣe kọ́dà bí ẹ̀sọ́ rẹ̀ ní síbí ọ̀lọ́sọ̀ tó ṣe kílẹ̀ tó ṣe mọ́ kílẹ̀ tó ṣe mọ́ tó sì lágbà ti ṣe tọ́lọ́pọ̀ gbà ti ṣe akẹ́kọ̀ọ́ pàrọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ láti gbé rọ́ọ̀nù nínú ọgbẹ́ tí ó ṣe gbèsè gbèsè yòókù ní kò ṣọ̀rọ̀ so jésù ṣe àwọn pàǹkà náà ṣe ẹgbẹ́ wọn ṣe àbúrò kàkiri bẹ́ẹ̀ni ọyá máa lórí bú sépèlè ẹni tí ọ̀tọ́ sí ọgbẹ́ náà èṣù nínú àwọn iṣẹ́ táwọn ọmọ àwọn ọmọ ogun èṣù ń ṣe káàkiri lára àwọn èèyàn ní lára gbogbo wa kọ́lọ̀ kọ́ṣọ́ wa bẹ́ẹ̀ ọyá yẹn jẹ ọ̀nìkẹjọ dáwọ́ lọ́mọdà ọ̀nìkẹjọ sí kàkàtà ní ládùúgbò ọyá ẹgbẹ́ wọn ṣe wọ́n má ṣe kí wàá kàkà wọn àwọn lọ́ba kó sí àwọn ẹgbẹ́ sí ẹjọ́ náà sàǹfà nínú rẹ̀ sí kíníkà wọn lè dáwọ̀ ìkẹsì wọn lè dáwọ̀ ìkẹsì fún bẹ́ẹ̀ kàkà ìrọ́ náà nìkan òjò ara ń ṣèṣù náà kí ló ti ajámọ́ bá àbí kí ọ́nà ẹjọ́ wọn ẹjọ́ ṣe kẹra pọ̀ ládùúgbò tí àwọn adára ẹyọ tẹ̀síọ́ sàfàmù tábà nípa tábà nípa tẹ́lẹ̀ ẹjọ́ sọ̀fàmù ẹ̀ gbogbo ìlágbára lórí yìí wọn náà sí òtọ́ ara ṣèṣù náà èpè èpè kẹ́hìn àpẹẹrẹ ní tí ọ̀dẹ́ ara ṣèṣù náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn bẹ́ẹ̀ ní kọ́mẹ́kẹ́ ẹbí sábà ládọ̀ ọ̀yọ́ mẹ́kẹ́ jẹ ara ṣèṣù náà gbogbo àwọn aburú náà ń gbọ́ títà tẹ̀lé yẹn èṣù èṣù èṣù èṣù èṣù ara ṣètò àwọn ọmọ àwọn ọmọ kan máa ṣe iná ìgbẹ́lẹ̀ nǹkan mìíràn ìjọba ìjọba àbẹ̀rẹ̀ ní ìjọba àbẹ̀rẹ̀ kékeré tí ó wà di ohun tó tó di tó di ńláńlá aláṣẹ ìsúná akéetí àti wọn gbéra lẹ nìyẹn látara ìmọ̀ràn ẹgbẹ́ bí ìsọ̀rọ̀ sílẹ̀ ní sọ́gbẹ̀ fáàrí ṣíṣe ìkẹ̀kẹ̀ báwọn aláṣẹ kíndì aláṣẹ tó lọ́bẹ̀ mara ó lè dìgbà bí ó lè jẹ́ tó lè ti ká máa gbá aláṣẹ ó lè ti ká ká máa yọ bọ́ ká máa yọ bẹ́ẹ̀ ká máa ṣe ó ẹ̀sùn wa gbọ́ nílẹ̀ ẹ̀dọ́gbọ́ bí ìṣẹ̀ṣẹ̀ lára ọgbọ́n ni ẹ̀rù kẹtùkì ọ̀kẹtùkì ọdún tó fi ọdàgbà ó kéré tó bí ó ṣe gbé ọlọ́dà ó dókòó sí ṣe bẹ́ẹ̀ ṣe ó ṣe bẹ́ẹ̀ láti ń ṣe lára ọgbà lọ́nà kan ṣọ àgbà bí wọn. ó ṣe súnà kò ṣe súnà náà. látara súnà tẹ́lẹ̀ ní ṣe mẹ́tìtìmá ti ń débà. kò sí kò sí nǹkan táwọn oníṣe pẹ̀lú kí náà tó jẹ́ pé ó tún lọ́wọ́ fúra pé àwọn tí ẹsẹ̀ ń tí yẹ kẹrẹ kó lójú ọ̀nà súnà súnà ní ẹlẹ́gbẹ́ náà ń ṣe yóò sì máa kò ẹ ìjọba aláàbí àrùn nípa ọ̀kadà jù rẹ̀ súnà súnà ní ẹlẹ́gbẹ́ náà ń tẹ̀lé yóò sì máa sọ yóò sì máa wá ní àwọn ẹ̀ka kìkì ah, àníyàn alágbádá kọ̀dà àbí ọ̀rọ̀ tó sọ yìí wọ́n sọ ni kọ̀dá ni rẹ̀ kọ̀dá ni rẹ̀ tẹ́lọ́sọ̀rọ̀ kọ̀dá ni rẹ̀ ìwọ́sílẹ̀ gbọ́n tí ó balẹ̀ ní àníyàn àbà ẹjá bẹ̀rẹ̀ náà bá anábì sọ pé sọ́kọ̀ lọ́wọ́ sá أمرت أن آخذ بظواهر الناس وأن أكنس رحمه الله أخرجه مسلم anábì ní aláàbá sí hánàtàlá pa aláṣẹ pé ní tó bá hàn sí èèyàn tó bá hàn sí òun kó fi dájọ́ ara rẹ̀ ṣùgbọ́n ọ̀kọ́ kálukú kó òun ilẹ̀ fún ọlọ́ọ̀bá anábì nìyẹn sallallahu alaihi wasallam tó náà ránṣẹ́

ara iṣẹ́ tí ó ń kálukú wa fẹ́sùn ṣe lára ń kálukú wa lápàá náà òun náà ni kí á ní nǹkan ní lẹ́yìn ọ̀tọ̀ ń tán lẹ́yìn afẹ́ takulọ́gbọ́dá afẹ́ yẹ̀yẹ̀ rẹ̀ afẹ́ ṣògbè lórúkọ súnmọ́ a sì máa gbé nǹkan ní ìjẹ̀lẹ̀ bára yìí a máa wá kiri gbogbo kankáàkiri àwọn àrò tó sọ ọdún lẹ́kṣọ̀ a máa wá bí tó ṣe mistake tá a bá rí àmọ̀kà míì àbí jẹ́ni tí ó jẹ́ pé ó lè jẹ́ pé ó dàgẹ́ bí ṣe ìgbọ́n má jẹun ṣe táàbì jẹ́ ibi tó dá pé ibi tó dá àwọn ọmọ mi kiri tí a gbọ́ ibi tí ọ̀dà àwọn kan náà ta èyí tí a rúkọ ọ̀dà náà àgbélé lórí ee lórí àwọn èyí tí a máa sọ̀rọ̀ kẹfẹ́ sí kankan àbí ọ̀rọ̀ alájọjá ní àgbà lábẹ́rẹ̀ náà wà tó bá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni bàbá fura pé àwọn nínú àwọn ṣẹ́ẹ̀ṣù ni àwọn yìí allah kò lè gba ọ̀kan yìí torí gbogbo àwọn tó kálukọ̀ àgbègbè ta súnmọ́ adáṣọ dàda àtàlà àfàtàṣọ bẹ̀ tọ́lá bá wọn bọ̀ pẹ̀lú ìbálò yìí kò sẹ́ni tí ó là kò sẹ́ni tí ó lọ́wọ́ dáadáa nínú wọn ní tí ó dáná wọn kálukọ̀ wọn kéré kí ni wọn yàtọ̀ kí ni yàtọ̀ tó kí ni tábìlì ṣe àtúrà rẹ̀ ń ta fẹ́ràn ta súnmọ́ àtẹ̀ńtà súnmọ́ náà àbí tá a gbà láìpẹ́ láti máa pa àwọn kan bí ẹran tá a gbà kàbí tá a súnmọ́ láti máa tó pé àwọn tó sọkẹ́ sáwọn pé mi sáwọn jẹ́ máa súnmọ́ sọ́nà sọ́nà fún ìbẹ̀ṣẹ̀ tọ́jẹ́ pé sáwọn fi gba ọ̀rọ̀ láti máa takọ̀ ọ̀rọ̀ láti máa tọrọ dànù ntí a sì fi máa sọ pé kaba yìí láti máa dá láti máa wọ́n pé apáli tàbí tábà tó àní wò pé kí lọ́rọ̀ gbẹ̀gbẹ̀ kí ni ẹ̀rí ọ̀rọ̀ gbẹ̀gbẹ̀ inú fìtínà tí sùn dáhùn ọmọ ìsún dálẹ̀ láàrin wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ ọ̀rọ̀ ìṣàwọ̀ sí fìtán òṣìṣẹ́ ni wọ́n láyé tí ó bèrè náà àbí mara ìtàkùtùlá kò sí pẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ lọ́bẹ̀ náà má dá pé ọ̀rọ̀ nípa lọ́lẹ́ máa mọ̀ ọ̀rọ̀ nípa ẹjọ́ sí ń ìtàbà ẹ̀bẹ̀ kàmpọ̀ wa ọlẹ́mọ́mà mẹ́rin àwọn akátó tó sẹ́kù lẹ́sẹ̀ ọlẹ́mọ́mà ó sì máa sọ̀rọ̀ lálá ìgbọ̀n àwọn akọ̀tọ̀ kìnnìkan sọ̀rọ̀ sí báyìí sọ̀rọ̀ bá àlàyé sọ̀rọ̀ sọ̀rọ̀ bìkan tó bá sọ báyìí kàkà báyìí báyìí àgbẹ̀ ńlá bá dáṣẹ́ báyìí lọ́wọ́ sọ̀rọ̀ kàkà báyìí mẹ́rin ní ọ̀pọ̀lọpọ̀ sí gbogbo ẹ̀sìn rẹ̀ ni ní sẹ́ńdásí ọ̀pọ̀lọpọ̀ sí ní wíṣọ̀ darí ẹ̀ ni lórí kàtúwẹ́ sí bá dábẹ̀ pẹ̀lẹ́sẹ̀ tí a bá lè ní kẹ́yìn ọ̀sán tí a bá lè ọ̀sán tí a wọ́n tí ìwé ọlọ́kọ́ sàmàlà wà sọ anábì sọ pé sọ́nù ìwọ̀ ọ̀sọ̀lẹ̀ ìyá àgbà àtò ṣe ìtọ́nà sọ̀rọ̀ ẹ̀yà fẹ̀yàtìmọ́nà náà wà áàbọ̀mọ̀ منزلة عنده أعظمهم فتنة ẹni tí ó wà ní kò sí ẹ̀kọ́ tẹ̀ wọ́n sẹ́ni wọ́n náà káàkiri wáyà wọlé sílẹ̀ ẹlọ́sàrà rẹ̀ lọ́dà wọ́n mú lọ bá ẹlọ́yà pàtáyà wọn náà fẹ́ràn amá wọ́n bẹ́ẹ̀ sọ pé wọ́n ṣe kó léwu ọtí súnmù ọkùnrin sọ pé wọ́n fẹ́ tọ́lá láì náà kọ́ kékeré ara wọn ṣe sùn mẹ́ iná tí máa ń dùn èso tí máa ń dùn èso jùlá náà ni pé kí wọ́n ṣe kí wọ́n ṣe àkíwọ́n kí wọ́n ṣe tàfíríkì láàrin kí wọ́n ṣe tàfíríkì láàrin ọkọ àtẹ̀yàwó ọ̀nà kan ṣọ̀rọ̀ náà. ǹgbà àdéhùn yìí wá sọ fún wa pé ẹni tí ó tóbi ẹni tó ń tí ipò rẹ̀ ó tóbi lọ́dọ̀ ọ̀nà kan ṣọ̀rọ̀ náà. òun náà ni ẹni tí ó bá rí fìtínà ṣe fáwọn ọmọ náà dáadáa nìjọ. ẹni tó bá rí fìtínà ṣe fáwọn ọmọ náà dáadáa nìjọ ni ó tóbi jù ní nípò lọ́dọ̀ èṣù. bìrì kí ọ̀gá iléeṣẹ́ kan àbẹ́tọ́lá iléeṣẹ́ kan náà ní kó fún àwọn ẹ̀ka kọ́kọ́ bí àwọn ọmọọṣẹ́ kọ́ bí àwọn ara ẹ̀ níṣẹ́ kan kọ́ ó ṣe. ṣé àgbẹ̀ tí yóò nípò lọ́dọ̀ rẹ̀ jù ẹgbẹ́ wa ṣe kí bó bá ṣe dáadáa tó ṣe dáadáa tó ṣe tó wúlò rí níbi tó bẹ̀rẹ̀ yẹn nù gẹ́gẹ́ náà ti ẹni tó tóbi jù náà mọ́ ọmọ ogun lójú rẹ̀ tí kò ṣe àgbẹ̀lò mi kò sẹ́sẹ̀ tí ò pè lára rẹ̀ nígbà tó ṣe ọ̀fẹ́ irú ọmọ ogun tó bá lọ sí ọmọ ogun ẹ̀ka tó bá lọ sódò tó omi ẹ̀yà gbé ègbú nǹkan tí ò tọ́jú ègbú ó sì pèlè tí ò tọ́jú pé ó yàn yànjẹ ó sì lára ó sì ojú ọ̀sẹ̀ kí wọ́n ti síbẹ̀ bẹ́ẹ̀ wára wọn. kọ́dà irú ẹni tó lọ́mọ ogun ẹ̀sùn tó lọ sódò tó ó ti fi náà dédé pé tó pààyàn gbogbo ẹ̀yàn kọ́dà owó kọ́dà owó kọ́dà ṣe gbogbo ẹ̀ ó tún nítọ̀ fresh one wọ́n wá kó tó pa èèyàn ó wọ́n ṣí bẹ́ẹ̀ náà sùhánù lágàdé àdúkọ bẹ̀rẹ̀ lọ́kọ́ pẹ̀lú ẹ̀ látara kọ́kọ́ ẹgbẹ́ irú ọmọ ogun tó bá ṣe lára ń tàn bẹ́ẹ̀ wọn ló ní kí wọ́n dọ̀ èṣù jẹ́ ní nítorí ní ìjọba ìṣẹ́jú lọ kọ́ṣọ́ ọmọ ẹ̀ ànábì wọn sọ lé fún wọn sọmọ lọ́sọ̀rọ̀ káàkiri fúlọ́ aṣọ́ra náà káàkiri sáfún èṣù nígbà tó ń sọ pé yáhì ọ̀gbẹ̀rẹ̀ náà wọn àwọn ará tó tẹ̀lé ìlú ọkùnrin láti ṣe ìgbọ̀ ẹ̀yìn àgbẹ̀kún àdúgbò ẹ má tẹ̀lé èṣù ẹ má tẹ̀lé àwọn ṣù. gbogbo alára máa àwọn àlànà èṣù ọkùnrin àti wà ẹ máa tẹ́lá tẹ̀lé dáná èṣù ó mọ̀ pé wọ́n tẹ̀lé èṣù náà ẹ má tẹ̀lé àwọn àlànà rẹ̀ torí pé èṣù ní ẹ̀wù ọ̀tọ́tọ̀ tó ní àlọ́ jẹ́ fún mi ṣe àpé ọba náà máa sọ pé tọ́lá bá ti fi ọ̀tẹ́ ní kò lè ṣe kí ni kò lè panimá èèyàn pẹ́ lẹ́yìn lẹ́yìn ìjọba lẹ́yìn ana ma wá kọ á máa tọrọ ọ̀ṣọ́ ọlọ́run lọ́kùn bí èṣù àti gbogbo àwọn èṣù èèyàn èṣù ọ̀jàmọ́ tí wọ́n jẹ́ ọmọ ẹ̀ á máa tọrọ asa bẹ́ẹ̀ àánú sì máa sá láti ìrànlọ́dà wọn á máa bẹ̀rẹ̀ àṣà tó láti tí ó tí ó kàn tí ó ní tí ó hàn sí àtẹ́lẹsẹ̀ wọ́n ti sẹ́wà ìtọ́ tẹ́wọ́lẹ̀ báyìí tí ó sì sí òun tàn ó ti tẹ̀lé lánàá èṣù gẹ́gẹ́tìlẹ̀ tó ṣe ọ̀hún kò yẹ kó jẹ́ àtọ́jú ó ti ó ti kú ní lánàá èṣù kí ló dé tí ní kó gbọ̀ngàn láwọn jọ orí kó ló sábúrú náà. àbí kọ́kọ́rọ́ oríṣiríṣi oṣìmọ́rin kọ́kọ́rọ́ lé kọ́kọ́rọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ kọ́kọ́rọ́ ṣe pọ̀ nínú kọ́ṣẹ́ náà ṣẹ́lẹ̀ gẹ́gẹ́ bí padlock sábà àwọn tá a máa di pé sábì kàlù padlock kàlù padlock kàlù. ìtàn ìlànà ìtàn ìtàn ìlànà national gbogbo àwọn ọmọ yìí báwo ni ṣe àwọn àwọn ọ̀sẹ̀ ń taburú kí àwọn kọ́nà ẹran ẹran kọ́ máa lẹ́nu pẹ̀lú abẹ́rẹ́ ẹran sì máa pé aláṣẹ́ni àkọ́dà ìfẹ́ lẹ́wọ́ kó bẹ̀rẹ̀ sùkárù bíbẹ̀ ẹ̀tàn ìgbọ̀nsẹ̀ pàṣẹ nìyẹn sùkárù náà lẹ́wọ́n sì ń pè pẹ̀lú aládàáni nìyẹn yóò tó máa ṣe bísí ìlà ǹjẹ́ máa fi ń tẹ àwọn èèyàn lọ́nà tó ti ní ráyàn lójú nígbà tí wọ́n bá kọ́ àwọn èèyàn ṣùgbọ́n ṣe gbèdọ̀ wọn àǹfà ẹlòmíràn àkẹ́sọ̀ wọn nìkan ló ti pé yàtọ̀ sí arábìnrin tó lọ́dọ̀ tó jẹ́ wọn kéwì kéwì kéwì ẹlòmíràn ayà kọ́ àwọn wọn gbẹdẹ tó ń gbé lẹ́nu tó ń bí fẹ́sì ohun rẹ̀ ni bí lówó wọn fẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀rẹ̀ náà torí àwọn kan náà ti lọ bá wọn bá dẹ̀yàn lówó tó ń ṣe ta ń ṣe tẹ́lẹ̀ ó àti ẹja òkú ẹja ẹja òkú òkú ẹja nígbà tí mo bọ́lá wọ́n ti rí sàárè nígbà tó dáadáa tó sọ kódà tó lọ kódà tó lè yanu kódà tó tó tàn pé yanu sọ̀rọ̀ sọ tó lè yanu pé lẹ́yìn lọ́pọ̀ lọ́rẹ̀ ẹ̀dá kan ọdẹlẹ yà ń sọ pé náà ẹgbẹ́ ṣe kó sẹkí mọ́tò náà ń sọ̀rọ̀ ọdẹlẹ yìí ọdún kan àwọn akọ̀ṣọ́ ọdẹ ìlànà èṣù ẹ̀yẹn tó bá ti ìlànà èṣù yóò sẹkí mi yóò tẹ̀lé èṣù èyí ọ̀rọ̀ àgbẹ̀ náà pè lágbára rẹ̀

tí ò ní wáyé ó kọ́ra lédè rẹ̀ yóò lọ sí àdúgbò mi nínú ìtìbánilé ọba kò ojú àdúgbò náà sọ ká àdúgbò bá gbọ́ nípa pé ẹnì kan tó gbóná àdúgbò làwọn ẹ̀kọ́ ẹni bẹ́ẹ̀ lọ́bẹ̀rẹ̀ ẹni tó tọ̀ lọ etí òfin nínú ọjọ́ ìtàn wà káàkiri ìlànà ìṣúná ẹ̀rìn yóò wá àdúgbò ojú olú mi kò sí tọ́wọ̀ sí ilẹ̀ ẹsẹ̀ kìlọ̀ tó bá tún lọ sí lómi ẹ̀rìn mìíràn lọ ọgbẹ̀ àti ilẹ̀ haúsá àti ọgbẹ̀ ọgbẹ̀ lọ́tọ̀ The, the country has never implemented it was country ni. Ọ̀dọ́ àwọn ọmọ sí India nìkan ọmọ sí ọmọ sí nìkan ọmọ ọbẹ̀. Ìlànà ẹ̀sùn náà ni ẹjọ́ àtìgbàrá lọ́sùn ló rìn ẹwà ní ọ̀dẹ́ sàṣà sí. Kí ló ṣe bí ló ń ṣe tí wọ́n fi ń dààmú ààrẹ káàkiri? Kí ni fi ń dààmú ààrẹ káàkiri? Oníkó bí ẹsẹ̀ bí ẹsẹ̀ náà. Ó ní òní rìn. Ní mẹ́màá

rabu mutu kai kai musu wasu kusa da karen da ba da kadar su kadar ya yawa ka so wani sisi wa mazalin da bara wasa wani zalin sai ban balata ya nawa kada da aka ta sata da sai ban balata ya rufu kuma wọn sẹ́ra ó tọ́jú ẹ̀ wọn fún ọjọ́ sọ̀rọ̀ ọlọ́gbọ́n ti kọ́ sí ọ̀dẹ̀ ẹlòmíì ẹranko náà mọ̀nà káàkiri nígbà tí wọ́n ṣẹ̀ kí ló tó ń lé kọ̀kọ́ káàkiri kí ló na kọ̀kọ́ na sáyé tiẹ̀ ó mà kan nínú àwọn ọ̀nà ọ̀nà ọ̀nà kọ̀kọ́ mọ̀ á sá kọ́kọ́ tó náà wọ ládùúgbò tí ń gbé tí ń gbé tí a máa bá ti máa gbé lábẹ́rẹ́ àtàn kọjá àti ẹ̀gbẹ́ ẹ jẹ́ ọ náà bò fún wa lóúnjẹ wọ́n mọ̀ pé à ah, torí ń kọ́ ọ̀rọ̀ kọ́ mọ̀ ọlọ́run kò yé tó ń kálukú ìkọ̀ọ̀kan náà kí wọ́n fi yé wọn náà wọn kàn nílá káàgbé yẹn. ǹjẹ́ ǹjẹ́ pé ó ti dẹ́gbà lọ́wọ́lọ́wọ́ tó máa ń dẹ́gbẹ́ òmìnira kan ládùúgbò àríkọ́tọ̀dúkọ́fin àríkọ́nà àríkọ́dáńgbà àkọsí àríkọ́lẹ̀ lọ́pọ̀ wọ́n máa sá kọ́tọ́dọ́ kọ́tọ́dọ́ wọn. tí ìbálẹ̀ pé ìkàtọ́ ọlọ́run ṣe ní nǹkan tó ń tí àwọn ogun bá dé àti àwọn màsá yàtọ̀ sí yẹn bá àwọn kan tí èsì ẹ̀kú pààyàn láti òsè jàmbá fún yàn wọn àgbà pé ọ̀sán lọ tí wọn kọ́ ní sẹ́yìn nù pé alẹ́ ìsàn bá sàbà tẹ̀ lọ tẹ̀ àwọn náà ní sámá so ọlọ́kùn sàmì wà kọ́là wà ẹ̀yìn náà lọ́kùn àdúgbò ní ìlú ìlú wọn náà ní oṣù wọn ọ̀tá ọ̀tá kó fojú hàn kọ́là kìí sọ̀rọ̀ tó fojú hàn fojú ni pé pẹ̀lú kó tó kó sọ́wọ́ ẹ̀ mọ́ àti mọ́ àkó sọ́wọ́ ẹ̀ mọ́ náà ní ọ̀nà tábìlì ìgbà tábìlì bẹ́ẹ̀ ni ọlọ́run kọ́ ó lọ́pọ̀lọpọ̀ wà á mọ́ ní ọ̀dún kúndùn. àwọn tó wá kó sọ́wọ́ ìrìnà tí ọ̀dún kó sọ́wọ́ ẹ̀ kọ́pọ̀lọpọ̀ wá rárìn òun náà ni wọ́n fẹ́ pẹ̀lú mi nínú ọlọ́run ọjọ́ rárá ẹni èsì tó ń pè ní ọlọ́run wọn náà kọ́ sọ́wọ́ bẹ́ẹ̀.

wọ́n á dìde kan sọ ẹ̀rọ ẹ̀ṣẹ̀ tó bá tẹ̀ náà tí ọ̀dọ́ lọ́dún tí ọ̀nà pé àwọn èèyàn tó pé ọjọ́ ló náà wọ́n lè máa sọ tí ó rẹ̀ gẹ́sì ara wọn mi tẹ́yìn nígbà tí ó sì rí bẹ́ẹ̀ tí ó hàn náà ọ̀rọ̀ ń tọ̀ wọ́n tí ó so káwọn kọ́ sí àdéhùn èyí àkàkùn ayé aṣọra wọn kò sí ọwọ́ oṣù wọn kọ́ làwọn ọmọ kọ́ lọ ọ̀sán àwọn káàsì máa dàgbà fún ẹ̀mí àbí ẹ̀mí tí máa ń pa á láṣẹ káṣàbùrú lára wọn báyìí káwọn dàgbà fún un. النصر المعرفي السوء كان بهر lára ọ̀nà tí ẹ̀sùn lè ṣẹlẹ̀ lára náà nìyẹn kọ́lọ̀ kọ́ sọ́ọ́ bí abúlé ṣe ó sáà bí ìtẹ̀lé lánàá rẹ̀ kó lè sọ́ọ́ bí abúlé iṣẹ́ ọwọ́ ara wa tó gbà bí ara wa náà ó sáà bí abúlé bí àwọn èṣù yìí àti àwọn èṣù àjọ náà ó sọ gbà bí nǹkan tí ọlọ́run dá lẹ́yìn náà lè tàbí kùnà lómi látẹ́gùn. وبطلع ده أهل تطلع وقوش على أبوالكم أنقل له وقوش عن قوش على أبوالكم وقوش عن عيوة عيوة عيوة وأنت ما جاء جاء الشيطان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم